إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adáwọ̀kẹ́ fún ọlọ́mọba ọba tó láàrẹ́ ga ọlọ́mọba tí ó tún ṣe ń rọrùn fún wa látún ti pàdé lónìí láti wá máa tẹ̀síwájú ọba ìdàmà Thank you wọ́n sọ pé tẹ̀sí àlà ahan mú kí ni yàrá ẹ má bínú náà adá ọpẹ́ fún ọlọ́run bàbá tó láàrẹ gan ìkẹ́ àtìkẹ́ rẹ̀ kọ́lọ́ bá nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kama bínú sí wa jẹnẹrétọ̀ yẹn ló tún fẹ́ sojoro. So ṣùgbọ́n bá wa ṣe lọ́wọ́ tó bá tàn pẹ̀lú ògbọ́ ọlọ́run á máa rí máìkrófóònù yìí lọ ṣùgbọ́n síwájú bá náà ẹ̀dá kan ní kó bá mi pa kí ni ẹ̀ kàn pa àwọn lára mi. Hmm. báàbù tá à ń lọ ní òní báàbù tuntun ni. báàbù tuntun míì ni à ń lọ ṣùgbọ́n báàbù yẹn náà ó so maa báàbù eléyìí tó ti ṣáwájú báàbù eléyìí tó ti ṣáwájú Muhammad alayhi wa alihi wa ó fi sọ̀rọ̀ nípa ẹni tí àwọn ènìyàn bá tọrọ ọ̀mànà lọ́dọ̀ rẹ̀ ẹni tí èèyàn bá béèrè mànà ní ọ̀dọ̀ kí ni ojúṣe tiẹ̀ kí ni ìlànà tẹ́sìn fẹ́ lọ́dọ̀ rẹ òun nìyẹn sọ̀rọ̀ ń lọ lónìí òun gangan ni kí ni ẹkọ Islam lórí mímọ̀ àdàmàrà kí ni ẹ̀kọ́ Islam lórí àdàmàrà mo rò pé àti yàtọ̀ tó wà ní méjèèjì ilé ìta nípa ẹni tí bá béèrè báwo ló ti yẹ kó ṣe é kí ni nǹkan tó yẹ kó mójútó kí ni tí ẹ̀sìn rí kó àyà ẹ̀sìn ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ni àwọn nǹkan tí àjọdọ̀ bá lọ́dọ̀ ẹ̀. sọ́yì àti wípé alimustasharu mọ̀tàmánù ẹni tá a bá béèrè tá a sọ fún pé kó jọ fún wa ní ìmọ̀ràn àmánà làá gbé kọ lọ́rùn síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ tó à ń bọ̀ wá rẹ̀ jámíù jámíù náà ibi táwa ń lọ lónìí ni wípé dídàmàrà gangan kí ni ìlànà ẹ̀sìn lórí ìyẹn ni alimamu al-Bukhari rahimahullahu ta'ala pẹ̀ ní báábù al-mashura báábù al-mashura ẹ dákun sẹ́yìn nítorí pé ẹ̀rí pé mashura yẹn wà wà ń bẹ̀ mashura ní kí n ṣe mashura ẹ̀rí káwọn abẹ́ ti mashura yìí òtún ti ń jẹ́ mashura mashura ni o mọ̀rùkọ́ àjọ mi àwọn tá a bá gẹ̀ ní kíra tẹ́rì kí wọ́n wọ́ kí ní afúnṣe nìyẹn ló mà ní o tàbí kí mọ́ṣúwárọ̀ ni kí ní ó fún sọ̀kún so alìmọ̀ṣúrọ̀ ni mọ́rùkọ́lá yìí tí tòótọ́ yìí kí ní àwọn ẹ̀kọ́ tó wà fún àwọn kan ní ìkọ̀gbọ́ lárúbáwá torí kí lẹ́rẹ́ tí ò fi gbọ́ lárúbáwá wọ́n ní torí pé ìpìlẹ̀ rẹ̀ ṣe ìpìlẹ̀ lárúbáwá báwo ló ṣe wá rí àwọn báàbù tó tó sì rí hadisi tó bá wọn mu tó sábẹ́ wọn torí kí ẹni tó bá kọ báàbù kan tó wá mú hadisi tó bá mu sábẹ́ rẹ̀ ó túmọ̀ sí fọ́mọ̀ tó mọ hadisi yẹn ọlọ́mọ sì jẹ́ aṣọ ọlọ́mọ fi wá sí kòǹgẹ́ dáadáa المشوره هون مما mímọ̀ صلاه يمتين مما ti mímọ̀ لا kí الإمام البخاري رحمه الله تعالى قد حدثنا صدقة قال أخبرنا ابن عيينة عن عمر بن حبيب عن أمر بن دينار قال قرأ ابن عباس رضي الله تعالى عنهما وشاورهم في بعض الأمر Ah, hadithi yìí wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kan yìí ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ láti inú alukọ̀rọ̀ánì ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bẹ́ oríṣi méjì ni oríṣi méjì kí ni oríṣi àkọ́kọ́ wọ́n ní wípé alukọ̀rọ̀ánì sọ yìí pé wọ́n ṣàwìn hún fìlà àwọn nítorí Kùránì sọ ni wà ṣàwírí hún ìlẹ̀ àmọ̀ àwọn àlámàrí tó bá fẹ́ ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ dípọ̀ gbàmà lọ́dọ̀ wọn mo pa láyé mi ti sọ́yì wọ́n wá ní àyà yẹn tí mo náà ọlọ́dí ọlọ́wọ́ tó bá fẹ́ kà òun máa ń kà ní wọ́ṣà wíìlì hùn sí bá àbẹ̀yẹ̀ àmọ̀ irú ẹ̀gbà wáyìí látọ̀dọ̀ abúlẹ́bùn àbáṣe lọ́dí aláwọ̀ anúhùnmá yìí náà wọ́n gbà wá látọ̀dọ̀ abúlẹ́bùn náà lọ́dí aláwọ̀ tààrà ni mo nìkí so ṣùgbẹ́lì àwọn sàhábà máa ń ṣe láti fi ṣe tafsiri sọ́lá nìkí that is why àwọn tá a bá ní nùsáàkù míì tó já a lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nùsáàkù àwọn ah, fi sínú bíi bracket báyìí tó ti ẹnu kọ̀ọ̀sá ìyẹn wọ́n fi sí láti sọ fún ẹ wípé kì í sara àyà al-Qur'an bí wà kánà wàrọ̀ ahùn malikun yá òdòkú lásàfihàn tí hasanatin rọ̀ṣùbà àwọn míì kà bẹ́ẹ̀ nù ìtumọ̀ rẹ̀ ní kí bó ṣe wà nínú mùsàfù tiwọn nìyẹn wọ́n á fi nǹkan kan ṣe àmì láti tọ́ka wípé ntí àyà yìí ń sọ ni mo rò àlàyé àwọn àfáà lórí ẹnu o kéèkéé tó wà fẹ́ kírun fún wa lọ́la tó wà ní a sálàfíyà ní ọ̀yìn náà sálà wọn máa ń kà bẹ́ẹ̀ mọ́kà wàṣáwírí fún fi bá bìlẹ̀ amúrì fún wa lórí ìrùn o só ti yé lójú tí yàn ọkà àánú alukùránì ó jọ̀rọ̀ sí lédi rọ́sùn sálà ìrìnkè ziyada báàbù ó jìnà díẹ̀ ziyada ti máa wà àti hàbùfù bọ̀ pé tó bá kí وشاورهم في بعض الأمر عبد الله بن عباس رضي الله تعالى عنه ومن كعبه تفسيرا للآية سلا يمتي قبل بقى في شيء تفسير كيف تماري تمارين ṣẹ̀rí àwọn nǹkan tá a máa ń ṣe tá a ti máa ń ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ méjì àwọn nǹkan àrẹ sọ́lá aléwálé ọ̀sọ́lá fi ṣàlàyé lórí ẹ̀ sọ́lá ìrìntì ní tí ẹ̀sìn mú wá lórí ẹ̀ kíríà ìyẹn ò ní ìdí màṣúrọ̀ kẹtàn kò wọ́n ní ìdíkẹ́ yìí mo fẹ́ lórí kí ń gbà mo fẹ́ lórí àwọn nǹkan tó bá jẹ́ pé ìlànà ẹ̀sìn ti wà lórí ẹ̀ òkè mú lówó lọ́wọ́ owó ìdí tó lọ hajj hajj ti sọ̀rọ̀ rẹ̀ ṣé kí n fowó yẹn lọ hajj àbí kí n kọ́lé mi ó ti nílé tẹ́lẹ̀ kí n ti ń yálé mi àbí kí n tó kọ́lé mi irú yẹn lẹ́yìn hajj ló sọ̀rọ̀ yẹn lórí ẹ̀rẹ̀ ńgbà yìí mo rò pa gbọ́ mi yé tọ́yì so àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tọ́mẹ̀dé nìyàn máa ń ṣe méjì ni àwọn nǹkan alákọ̀ọ́kọ́ ni tó ṣe pé ẹ̀sìn gẹ́gẹ́ lálàyé lórí ẹ̀ mọ̀ pàdàyé mi jẹ́ tí yóò bá kí ń ṣe onífẹ́ ẹnu kìí gbàmàrà lórí irú eléyìn ẹ̀ẹ́dẹ̀rí kí àwọn tí máa gbàmàrà lórí irú rẹ̀ alábòsí ni wọ́n máa ń jẹ́ wọ́n á ti kọ́kọ́ ṣe kìláàfù ẹ̀sìn wọ́n á mọ̀ káwọn ti gbọ́ nǹkan rí nípa ẹ̀rọ rẹ̀ pé kò dánú ẹ̀sìn wọ́n wà ní wọ́n wà ṣe kìláàfù ẹ̀sìn ìgbà tí wọ́n bá wá ṣe ìdàkejì ń tẹ̀sìn sọ wọ́n máa ọ̀gá wọ́n mọ̀ ara tí wọ́n wà máa wá justification wípé ẹgbọ́ kíní kan wọ́n ní ọ̀dá ṣùgbọ́n ọ̀dàbí ẹnìkan tó pè mí nínú ìbéèrè tó pa mí lẹ́rin jù ní láyé ẹnìyẹn ó lọ skúù o jade but ìgbà tó wà ń láti ibà àríwẹ̀ ká lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan sára ìrìnàjò pẹ̀lú tó ń bá lọ sáfíìsì òun ò rọwọ́ òun ò fi sùn mo rò pálá yẹn mẹsẹ tọ́yì ìgbà tí ó fi parí sẹ́ńkì nàìjíríà láwà àwọn sáìkì covid dojú ẹ̀ ó sáà ju èjì tí ẹ̀ máa fi ń ṣe sáfíìsì lọ sọ̀rọ̀gbà tó wá parí bá wọn ó wá wọ́n pé à ah, èmi lọ sáfíìsì mi ọ̀rọ̀ sáfíìsì owó àwọn kẹ́nà ẹ̀rọ lọ́kẹ́ àríkí bí ṣe rẹ tó jẹ bóò ló ṣe wà lọ sàdá sí èjì rẹ kó sàbídábìt tó ti lọ ṣe àbídábìt ní kóòtù tó bá ti bu ti bí mélòó kan kúrò mẹ́ẹ̀ yóò dà sí gẹ́gẹ́ ọ̀dà lọ sàbíṣe ó lè rí gbèsè sàn ó wá ń sọ fún wọn wípé then yóò tó wọn pàdé ó tún ní bóun tún lọ kóòtù mú torí pé láti sọ ike gbogbo dọ́kúmẹ́ǹtì ohun ti tẹ́lẹ̀ kò lálàáfíà ẹ̀kọ́ ti láwọn dọ́kúmẹ́ǹtì ti ń lọ tẹ́lẹ̀ ó ní ìdí kóòtù kódà irọ́ mọ̀ ló ń pa eléyìí tó tún wá burú jù ní pé èyí ó láì on oath ṣàǹkẹ́ ó sì ní tí wọ́n bá lọ sí ayé affidavit so kódà àtọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ máa ṣe bí wọ́n ti ń ṣe fún wa ni ó gbé Kùránì lọ́wọ́ nítorí gbàgbọ́ but láì gbé lọ́wọ́ náà declaration kó búra wà ń bẹ̀ tí wọ́n náà bá ká tó gbé lọ́wọ́ kó búra bó dẹ̀ ṣe wà yẹn ọ̀ràn ni tí ò bá rí bẹ́ẹ̀ ṣe káìmọ̀ ní jáde ara yẹn lẹ́wọ̀n kọ́lọ́mọjà kó sí wàhálà tọ́yìn ẹni wá ní pé kọ̀dá ẹni jà kọ̀dá ní kí ni bó ló ṣe wá rówó rẹ̀ sàn ìkankan lónà wá òkè ah, àwọn gbèsè iná pọ̀ lóòótọ́ ó bá lọ sí abidá tó fi dín e ìdí

ìyàwó òun ṣe rówó san ṣùgbọ́n ìgbà tó wá dé láti ìtàn tó náà ti ẹ̀wà gbé oúnjẹ lọ́wọ́ ọ̀gá tí wọ́n wà sákò ní àbí kí ni kò ń ṣe àmọ́ ní òkèèrè tí wọ́n wà padà sí èjì rẹ̀ pinlẹ̀ ní tí wọ́n di ọlójú lójú lọ tèkì ó ní kóòtù àbẹ́òye ọdún tí lọ tèkì ó sì ní kóòtù pé èjì rẹ̀ kọ́ èwo lọ́mọ á pè ní èjì rẹ̀ nínú méjèèjì tó lọ ṣe mistake dọ́kúmẹ́ǹtì ni àbótú ó sì ní wọ́n ní èmi ọmọ lómi ma daa iru irú ìbéèrè bá ọba ti béèrè tó bá wọn yẹn ti máa yẹn bá o bọ̀ yẹn jẹ́ kí n rántí ọlọ́run bó sànù wa àwọn nǹkan tí yẹn máa dà mọ̀nà lórí ẹ̀ mo ní àwọn nǹkan tó ṣe wípé kì ṣe pé ọlọ́run ọba ti sọ wípé báyìí ni ti ṣe mo rò pálá ẹ obìnrin ẹni tó sálámà sí kìí ṣe mùsùlùmí ọmọ ẹni alákọ̀ọ́kọ́ wá fìríyóni ẹni ẹlẹ́ẹ̀kejì wá fìríyóni ẹni wọn á rò pé ah, káfí lọ ẹyin kí bó ti káfí wá ṣe báyìí kọ́ wọ́n ti pórí tiẹ̀ tó mú wáyé nù orí kí yọkùn. <laughs> so níta afẹ́ lò ní pé àbòsí kò yẹ ń dàmọ̀nà lórí irú nǹkan báwọn mo rò pàdánù yìí pé kò sí mànà ìyẹn ló bí wáṣà wíwọ́n fi abil amúlì kékeré ṣe gbogbo àlámà rí lèyàn máa gbàmàrà lé lórí mọ̀rọ̀ páláyé mi ti yé mọ́ gbàmàrà lórí pé tí kò di owó lówó àbíkọ́ má jì àwọn èèyàn máa gbárù mọ̀ràn bí àbíwọ̀n ìgbà wọ́n máa gbàmàrà nítorí tọ́jú fi hàn sí ibiṣẹ́ ọ̀gá kìíní kan tọ́gbọ̀ ní gẹ̀ẹ́tì tí wá ń dámà rẹ̀ ní ọ̀nà ni ah, sẹ́mkú máa náà lọ́lọ́gbà a sì dámà rẹ̀ lórí ìrùn kan mo rò wálá yìí mẹ́tí níbi tí ọ̀rọ̀ ọlọ́run tó bá ti clear àmì tàbí náà hìyà tó clear pé ọba pàṣẹ mùsùlùmí máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni tó bá kọ̀ yàrá ń tọ́fà wọ́ṣàwérhùn fi báàdìlá kọ́ má rò pé gbogbo àlámà rí lè yàn máa lọ dámàrà lè lórí mo rò pọ́rọ̀ yẹn yé wa bá lẹ́yìn ìgbà náà ara ẹ̀kọ́ mi tàbí ara nǹkan mi tó fà á irú eléyìí ó ní pé in tó wà níwájú áyà yẹn tó bá ṣe pé gbogbo àlámà ronú sálùkùrá ní bó ti ẹ̀ka máa ronú sí i ẹlòmíì fẹ́ lè sọpọ̀ takò tó síwájú torí pé tó wà lẹ́yìn ẹ̀ ní ààyè kan náà inú àyà kan náà ni kí fàyíza azamta látàwájú àyà ara lọ tó o bá ti ní azimu pé tó wá fẹ́ ṣe ní dára lọ́lọ́ dára lọ́lọ́ tí azimu bá ti dé kò ní ìdí kọ́ wá ṣẹ̀ṣẹ̀ pé ọdún fẹ́ máa gbà ìmọ̀ ìmọ̀ràn tó ọmọ kò ní gbà àwọn èèyàn ọkàn rí ọ gidi kò yé báwọn àwọn èèyàn kan sọ lóko ẹni jiki kìí gbà mọ́ ọ́n fàyídà tí o bá ti decide gbára lọ́lọ́run mo rò pálá yẹn mi ti ìyẹn náà túmọ̀ sí wípé nǹkan meji méjì òní ń bẹ fún tí yóò máa ṣe màrà

tàbí ọbẹ̀ gbà màánà káwọn èèyàn ó lè bá àtún sọ̀pọ́ọ̀tì sẹ́kọ́ǹdì ní tó ti dìsáìdì tó dẹ̀ yẹ pé ń jọ mi àwọn tí ó bí ọ̀rọ̀ lọ wọ́n lè má sẹ́kọ́ǹdì síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ wọ́n lè má sọ̀pọ́ọ̀tì tó lọ́n fẹ́ ṣe látàwọn kí ọ̀lẹ́ àwọn lọ. mo rò pa àjọ mi rà tọ́yì mímọ gba ìmọ̀ràn ó wá wà nínú ìṣesí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ wà nínú ìṣesí àwọn tó ti lọ mo rí pálá yìí ti ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí n tó wà nínú ayà yìí kí fàyíbà azámútá fatawakkal ala Allah mo rí pá gbọ́ mi Abubakar ni radiyallahu ta'ala anhu nígbà tí àwọn kan sọ wípé nígbà ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam máa ń yọ zaka àwọn fún òun làwọn dẹ̀ ṣe báyà fún fáwọn tẹ̀lé lẹ́yìn kò tún sọ̀rọ̀ àyàn má lórí àwọn káwọn tún máa yọ nǹkan kan nú owó àwọn fẹ́ lómi lẹ́yìn ànábà Muhammad ìyẹn náà àwọn ẹni máa ń pè ní máa ní owó àzàkà àwọn tí wọ́n sọ pé àwọn ò ní yọ zàkà wọ́n láwọn ọ̀yọ́ zàkà fẹ́ lómi wíwẹ́ bá tún máa yọ zàkà ànábìlà bá ṣàdéhùn àdéhùn àwọn zàkà yẹn kọ́lọ̀ fi jẹ́sìn ọlọ́run lárugẹ ọlọ́run dẹ̀ ti gbé lárugẹ látùn wá máa yọ zaka wo wa abubakar bá lọ́wọ́ jà wọn lógun radiyallahu ta'ala anhu Umar radiyallahu ta'ala anhu sọ̀rọ̀kẹ́ àbúrò ló sì jà wọn lógun ó jà wọn ilé lógun tí a ń sọ láàrin wálé ọ̀sọ́ra ń sọ pé òun mẹ́rìntò àni ọkọ̀ ti là náà ọlọ́run pa mẹ́ra ṣe kí máa gbógun ti àwọn ènìyàn àtà ẹ̀ṣẹ́ adú la ilaha illallah títí tí wọ́n sọ pé la ilaha illallah àwọn eléyìí ṣe la ilaha illallah wọ̀nà àrẹ́sọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lá ń sọ pé tí wọ́n bá ti sọ bẹ́ asọ̀mọ̀ mi ní ìdìmá ahùnmọ̀ àmúwàláhùn ìlàrí ṣàkẹ́hà tí wọ́n bá ti ṣe yẹn àtẹ̀jẹ́ wọn àti dúkìá wọn wọ́n ti sọ àfẹ́rẹ́ tó jẹ́ ìwọ̀ ẹ̀sùn lókù Abubakar aláwọ̀ tààrà àná ó fún ọmọ rọ́dí aláwọ̀ àná Umar radiyallahu anhu ó ní mo rí wípé ẹ̀mí Abubakar di sí payá sí pé kó ń bá wọn jà kò sí ní tó ń bẹ̀rẹ̀ sí ju kó ń sọ̀pọ̀ tiẹ̀ lọ tẹ̀rẹ́rù yẹn kò sọ̀rọ̀ màmá fàyídà tó o bá ti ní azumu dára yìí mi ti wa kejì ó ní wípé anábà Muhammad ó náà wàá máa ẹ má jẹ́ àgbàgbé àṣìlú wípé gbígbà màrà ń bẹ lórí pé àwọn nǹkan tí ò sí òfin ọlọ́run gbòógì lórí ẹ̀ síbẹ̀ ní àyẹ̀bẹ̀ Muhammad nígbà tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní máa nípa Aisha bó ṣe sì náà bẹ̀rẹ̀ sí ní máa sọ wàhálà yìí pọ̀ débi láwọn àgbà yẹn wá yóò tún wá tètè sọ̀kalẹ̀ láti ṣe tẹ́búrí Aisha radiyallahu ta'ala ṣẹ́sì mọ̀ pé ń tó ṣẹlẹ̀ ní ọgọ́ ìbò ní ìkọ̀kọ̀ ni síbẹ̀ ní ayé ẹ̀kọ́ torí kò sí dáná bá Muhammad sallallahu kò sí máa kọ́kọ́ àbẹ̀lẹ̀ ìtọ́ ọlọ́run bá fi mọ́ láti lè máa jẹ́ àmì jẹ́ ìránṣẹ́ ọlọ́run ànábì nígbà náà ó pè Ali rọ́bì aláwọ̀ tààrà àánú ó pé Usama ọmọ zayi anábì amọ̀jàmọ̀ lọ́wọ́ àwọn yìí ní kí ń ṣẹlẹ̀ yìí kí lẹ́ẹ̀ tiẹ̀ rò pé kí ń ṣe sí i ọlọ́run nìkan ló máa kọ̀kọ̀ ló ọjọ́ ọlọ́run ọ̀sọ́ kó rí bẹ́ẹ̀ kò sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn ti ń pariwo káàkiri pé kí n ṣe anábì náà ẹ̀ẹ́dẹ̀ rí wípé tó bá fẹ́ jà àwọn ogun míì náà a máa dàmọ̀nà yóò dàmọ̀nà bá ti jà ní kéde pé yóò dàmọ̀nà tó ṣe ká lógun àbí àwọn lógun torí ogun tí ó jà yẹn ọlọ́run ló pa láṣẹ rẹ̀ kò tí ì yé ṣùgbọ́n bò ní ẹ ti jagun àlàyé eléyìí ń bẹ lọ́wọ́ yóò wá dàmọ̀nà ìmọ̀ bóyá ajọ́ nǹkan tá à ń sọ yìí sọ̀rọ̀ àbọ̀wọ̀ láti bẹ̀ yóò fún àlọ́wọ́ tí ó dáa kéèyàn máa gbàmọ̀nà ṣùgbọ́n àìlùmọ̀ṣàwárọ̀ tó fi ìbá ọdún ẹ̀dá wọn. nítorí jẹ́ báàdù lámùrù ni pé ó láyà fi méjì àyàfi alákọ̀ọ́kọ́ ni pé ìdá àzámútá ala Allah àyàfi ẹlẹ́ẹ̀kejì ni pé kó má jẹ́ nǹkan ti clear court evidence ó ti wà lórí ẹ̀ láti inú Al-Qur'an láti inú ọ̀rọ̀ anábìá Muhammad sallallahu bẹ́ẹ̀ náà ni umaru radiyallahu ta'ala anhu kódà wọ́n ni wàkíyàn alìkùrọ̀ u asáàbà mọ̀ṣúrọ̀ ti umar àwọn tí wọ́n bá jẹ́ àfá òní Qur'an òní umaru máa kàkún dáná àwọn ní máa gbàmùnà lọ́wọ́ wọn torí mọ̀nà tí wọ́n fún ní ìbámu sí tọ́lọ́wọ́n bá wá wí ní alìkùrọ̀ ni yóò jẹ́ àwọn Muhammad sallallahu alaihi wa sallam kódà yìí máa dámọ̀ràn lọ́wọ́ àwọn ìyàwó ẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ tí ó gbọ́ aláàrán ti hadithu Hudaybiyah hadithu Umm Salama bẹ̀tà náà sallallahu alaihi wa sallam sọ fáwọn èèyàn pé ájọ ọdún yẹn ọ̀sọ̀ ká kò kò sẹ́nu rẹ má kálukú yẹn lọ máa parí ibi náà láti padà lé àwọn èèyàn wá wòye pé tí mo ti wó ẹran látòdìdí Madina tí mò ń wó ẹran bọ̀ láwọn tó ṣe kìrọ́ọ̀nù nù tí mo ti gbé ẹ̀rọ́mù tí mo ti gbẹ̀tọ́ ìmọ̀ mi ti balẹ̀ pé áà ah, èyí kò jó kan lé ọlọ́run kí ní òun ni àwọn èèyàn láà fa wọ́n wá lọ́ra láti tẹ̀lé àṣẹ yẹn lílọ́ra láti tẹ̀lé àṣẹ yẹn ó dùn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àmì pínú ànábì ò dùn ó wá hàn ó hàn láàárín ó hàn lójú ìyàwó rẹ̀ wá rí kí náà onídàwọn èèyàn mi ṣe báyìí báyìí báyìí ni wọ́n ṣe à ní ànábì yín ò lè ìwọ máde kó wá pé onígbàjámọ̀ bọ́ọ̀tà ìṣẹ́jú ojú wọn ni ojú máa fàtì ẹ̀ bó bá wá fàtì ẹ̀ kọ́ ọmọ ọkùnrin tí ó ṣẹlẹ̀ ẹ̀rá kò kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà báyìí ní sọ́lá alẹ́ wa sọ́lá mi ṣe lọ fọ́bá yìí iṣẹ́ tí màrún obìnrin ló tẹ̀lé màrún obìnrin tó sì bọ́ọ̀tà ọdún wọn náà bẹ̀rẹ̀ sí ni máa ṣe bẹ́ẹ̀ kódà wọ́n ń ṣe bẹ́ẹ̀ débi wípé wọ́n bẹ̀rẹ̀ lè máa yára wọn lábẹ́ lórí pé jẹ́ ǹdẹ̀dẹ̀ fásitì jẹ́ ǹdẹ̀dẹ̀ fásitì tọ́ra àwọn èyí kàn yín níbi nǹkan tó bá jẹ́ sí olóore nínú ọjà ó dáa púpọ̀ ó wà nínú ṣe sí àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam iṣẹ́ ọkùnrin nínú wọn iṣẹ́ obìnrin gbogbo wọn láàárín ti hadith ọ̀kan náà àwọn sàhábíyàt tí sàhábí mẹ́ta ń sọ pé àwọn fẹ́fẹ́ sábẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ti rántí hadith yẹn sára yìí mi ti Usama ló ń fẹ́fẹ́ Muawiya ló ń fẹ́fẹ́ Abu Abu Abu Jahm ló ń fẹ́fẹ́ ah èyí yẹn ọlọ́run sànú ẹ̀rí ike nígbà yẹn ọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam lọ́wọ́ ló ti wá gbà máa bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ọwọ́ gbà lọ́dọ̀ anábì ẹ̀yin ló ń fẹ́fẹ́ mi ẹ̀yin ló ń fẹ́fẹ́ mi ẹ̀yin ló ń fẹ́fẹ́ mi èèyàn ní onídìkọjá màá lórí pé sí yọ lọ́kọ àbí ọlọ́kọ kò yé lọ́láṣẹ ọlọ́run ló ní fún lọ́kọ kò yé ṣùgbọ́n ta ni kí n fẹ́ nínú àwọn tí wọ́n wá pọ̀pọ̀sì ó wá jàmọ́ náà yẹ lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alámi ṣe ni kò fẹ́ nínú bó ti ẹ̀ ṣe wípé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbà náà sọ́lá aléwálé ọ̀sán sọ fún ipé ìtọ́lọ́wọ́n bá tánàbí rẹ̀ bá túsì fún ẹ ó dáa fún ẹdùn tí wọ́n bá rò fún ara rẹ̀ lọ ó sì tẹ̀lé ayé níta náà sọ́lá aléwálé ọ̀sán sọ fẹ́ tán inú mi dùn pé mo gidi fẹ́ mo rò pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbésí ayé ẹni tó lọ́mọ yẹn kó mọ́mọ yẹn sọ́dọ̀ irú ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ nínú ṣe sí àwọn sálàbù tí wọ́n ti lọ ká dámọ̀ràn lórí ìgbésẹ̀ tí yẹn bá fẹ́ gbé anábà Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe bẹ́ẹ̀ àwọn sàhábà tí wọ́n jẹ́ sàábì rẹ̀ wọ́n máa ń wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ mo rí pàlàyé mi jẹ́ bóyá ọkùnrin nínú wọn ni bóyá obìnrin nínú wọn ẹjá ka hadith حدثنا آدم حدثنا آدم بن أبي إياس قال حدثنا حماد بن زيد عن السري عن الحسن ثاني هو لا بأس نعم عن السري عن الحسن قال والله ما استشار قوم قط إلا هدوا لأفضل ما بحضرتهم ثم قال وأمرهم شورى بينهم نعم الإمام البخاري رحمه الله تعالى وان حدثنا آدم بن أبي إياس قال حدثنا حمد بن زيد عن السلمي عن الحسن قال والله مفلان بابورا شريف فلان بابورا nígbà tí wọn bá sọ pé kí yóò búra ما ìlànà òsìlóbù tí sálàyé mìtì wọn à ní pé kéèyàn búra yẹn wá búra sálàyé mìtì ẹ̀dẹ̀já ṣọ́ra táwọn mọ̀ ní àwọn àgbẹ̀yẹ rádaràda tí ní ìdí bá wà fún kéèyàn búra yẹn lè búra torí ìbáàdà ní ká mọ̀ búra nǹkan ayọ̀kan ni mọ̀ búra lórí irọ́ mo sì búra lórí ọjà mo sì búra tajà kò yé kọjá pé nítorí kí n lè bá ara fóònù yìí ní twenty thousand ìbúra ló fi convince mi wàláhì. 19.5 lèmi náà ṣe èlé 500 wá pọ̀jù lórí 19.5 ṣẹ̀ǹkúnyàn náà ni màá jẹ́ ọ̀sán ọmọ yá mi ní búra yìí ìbúra rẹ̀ dẹ̀ ní yóò dẹ̀ jẹ́ búra tàúsá ṣẹ̀ǹkí wà lọ́yìn kò ní tìmọ̀ sọ̀rọ̀ ni tausa máa ń sọ wà lọ́yìn sọ̀rọ̀ ni o rò pé o sọ̀rọ̀ lọ ni o wàlọ́ọ̀hì akàlì wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì yóò mọ̀ sọ lọ ni wà rò pé tó ti sọ kò yé abẹ́lé ìdọ́wà mẹ́fì náà dànù wọn tọ́yì tó máa ń fi ìbúra tajà má búra lórí irọ́ ìgbà kí yàn sọ pé wà tó ti ẹ̀kú làhàláfin mahini nítorí náà dá kí máa búra lọ́pọ̀ ìṣọ́kúsọ ni ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ kẹfẹ́rí wàlá yahlifu billah sọ́ra yìí mi torí kò mọ̀ pàtàkì àsúnámù ẹ̀ ni ó fi búra sálàyé mi ti sọkúlà halláfin mahin azakáfẹ́ sálàyé mi ti hamazi masha ìbìnàmí mi manna ìlẹ̀lẹ́kọ́yí mọ̀tẹ́lì ní àti mọ̀tọ́lì ń bá da zálíkà an kana za malin wa bani za tu tila alayhi ayatuna wala asatirul awwal kefeli ni ẹ ṣùgbọ́n àwọn èèyàn ṣẹ̀rí wípé ọ̀dá kí ẹ̀ mọ̀ ìgbà tí ọ̀dá kí ẹ̀ búra púpọ̀ lásán má búra láti máa fi búra ṣeré pàtàkì orúkọ ọlọ́run má búra lórí ọ̀rọ̀ má búra láti fi tajà tọ́lá àlùbáríkà orí ọjà rí ó máa kó bẹ́ẹ̀ tí o bá sí yẹn bẹ́ẹ̀ tí ní ìdìbò wà fún ọ láti búra búra kọ́dọ̀ yẹn ní wallahi tallahi thumma billahi al-azim ìgbọ́n tí ní ìdìbò wà sálàyé mi ti tó o bá ti fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run ìbádà ló tún ṣe tí ìbúra tí kì í bá ṣe ìbáadà ní kì bá lẹ́tọ̀ káfí nǹkan mí ìtàn àtọ̀ sọlọ ń búra wọn rò pàdà yẹn méjì fún ọmọ àtọ́fẹ́ nìkan pé kọ́ mọ̀ búra à kọ́ mọ̀ ṣe ìbáadà ló ń sọ wọn rò pàdà yẹn méjì kọ́ mọ̀ búra ní àwọn ọ̀nà tí mo sọ yẹn ni mọ̀ búra lórí ọ̀rọ̀ mọ̀ sọ ìbúra di nǹkan yẹyẹ wọn rò pàdà yẹn méjì mẹ́tẹ̀ búra láti fi ṣe gbájú ẹ̀ láti jẹ́ kọ́ bá rọ̀ sálàyé mi ti mọ́ fi búra sájà kò yé ọlọ́run kò kùn àlọ́ tọ́yì ó ní wàláhì mo fọlọ́ ń búra ẹ̀ẹ́dẹ̀ rí pé ló àpèjú wa báyìí pọ̀ kódà ní ọ̀rọ̀ anábìá Muhammad sọ̀rọ̀ wàládì iná sí ibi yẹn dé ṣẹ̀wọ̀n gé wọn ṣe nígbà rẹ̀ bí ó búra lórí kẹ̀kẹ́ yóò búra torí ìbúra yẹn fífọ́ ọlọ́run ọba búra náà ìbàdàn so iye tọ́yì mọ́ṣítàṣá rọ̀ wù mí nǹkan àwọn èèyàn kan wọn àní gbàmọ̀ràn lórí ìgbésẹ̀ wọn àbí àlámọ̀rí wọn kankan ilà àhójú lè àfọ̀bọ́lí máa bí àbọ̀rọ̀ tìhìn nínú nǹkan tí ń wà lẹ́mí wọn nínú èròǹgbà wọn èyí tó bá lọ́lá jù ń bẹ̀ lọ́lọ́wọ́n bó ga ìdí wọn sí tó bá ti jẹ́ kí wọ́n gbàmọ̀ràn ọlọ́mọkànjá sì mọ̀ràn gbà ni ẹni tí wọ́n ti gbàmọ̀ràn lọ́wọ́ rẹ̀ tó bá jà ń bẹ̀yìn ẹ̀sán tiẹ̀ lọ́tẹ̀lélẹ̀ báàbù ọ̀rọ̀ tiẹ̀ náà mọ̀rọ̀ fàlàyé mi ẹni tá dá àmàràn lọ́wọ́ rẹ̀ báwo ló ti yẹ kó rí o ti sáwájú síbẹ̀ ní kan tọ́yìn tí ò bá wá rí síbi àmàràn tó bá jàǹbá ẹ̀sán rẹ̀ ń bọ̀ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ní ìgbẹ̀jọ fáwọn àtà jẹ́ mùsùlùmí pé káwa náà aláàmàrí àwọn mùsùlùmí láàrin ara wọn ṣúrọ́ ni wọ́n á máa dàmọ̀ràn lórí ẹ̀ ṣé rí àyà yìí ẹ bá ń sí suratu ṣúrọ́ 36 36 number 36 ó important torí rọ́pù ṣúrọ́ 36 àwọn ayé yẹn thirty six to thirty nine lọ́lọ́run sọ̀rọ̀ tuntun ìgbà tó lọ́wọ́ bá ń ròyìn àwọn tí wọ́n jẹ́ bùsùn rẹ̀ òtítọ́ òtún from thirty six from thirty six mo mọ̀ kí thirty eight lélẹ̀ but thirty six ni ẹ̀ tí wọ́n tí wọ́n kàrá ní thirty six ni. nítorí àwọn onídìí dídá náà sí o sábùdá ni. فما أوتي فما فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. طيب أنت عارفين لهم بين كيف؟ ibi ayà yẹn torí tó pàtàkì ní pé bí ni amruhum yóò jẹ́ kí èèyàn máa pé àwọn tó yẹ kí èèyàn mú létí ni àwọn tó yẹ kí èèyàn kọ́ ṣe ni yóò jẹ́ kí èèyàn máa pé irú òyìn tó lọ́wọ́ bá ń sọ ń bì ìròyìn àwọn ẹni tó yọrùn sí ni kò yé ọlọ́run bọ́ba tó láàrẹ́ ká ní torí gbóhùn tá a bá fún yín láyé yìí kò ju gbádùn ayé lásán lọ sálàyé mi tiẹ̀ ṣùgbọ́n tó wà lọ́dọ̀ ọlọ́run bọ́ba tó láàrẹ́ ga òun dáa jù lọ fáwọn wò fáwọn wò. وما عند الله خير وأبقى للذين آمنوا òun ló dáa jù òun ni ó lẹ́yìn jù torí pé kò ní tán àwọn wo ni ó rí bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n nígbàgbọ́ ní ọlọ́run wàhálà rabbihim ló sì jẹ́ pé ọlọ́run ọba Allahu ni wọ́n máa ń gbára lé ọlọ́run wá kọ́ńtínú pẹ̀lú ìròyìn àwọn yẹn ìròyìn àwọn wo àwọn olùgbàgbé àwọn mọ̀mí tó ni pé sọ yìí ìròyìn olùgbàgbọ́ òdodo nínú ọlọ́run tí wọ́n náà bá jẹ́ olùgbàgbọ́ òdodo nínú ọlọ́run rí pé a ń ta mọ̀tẹ́sí fún ìhàdìgẹ̀ sífàtì rí pé àwọn sífàtì yìí wà lára rẹ̀ kò yé ọ̀yà ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ní máa kà á ìgbàgbọ́ ìgbára lọ́lọ́run ẹlẹ́kejì ni pé àwọn tó ṣe wípé wàlẹ́dínà àwọn tó ṣe pé tẹ́fọ́ àwọn yìí náà ni àwọn tó lọ́ sọ̀rọ̀ ń pa wọn láwọn tó ṣe wípé yẹtùkẹ́ ní bọ́nà kàbá ìrọ̀l ìfìmì wọ́fàwà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá àwọn takùn pọ̀ àwọn àwà àbúrò ó lè yán bá bá yàn bẹ́ẹ̀ wọ́n ní kí á ah, irú ẹ̀ náà tí wọ́n náà tẹ̀ kí fẹ́ dín orí ọpọ́ ń ṣerú rẹ̀ àwọn tí wọ́n máa ń jìnà sí tó ṣe pé nígbà tí wọ́n bá ń bínú tí wọ́n bá ń bí wọn ó máa ṣàforíjì tí ẹ̀rí ẹni tí bá ń bínú tó máa ń ṣe àforíjì tọ́lọ́wọ́n bá ń sọ ni pé ó ń bínú ó sì lágbára láti ṣe ìtìkọ́ọ̀mù lára ẹni tó ṣe tó ti ó ní agbára láti ṣe ìtìkọ́ọ̀mù láti fi àjẹ́ láti gbẹ̀san lára ẹ̀ síbẹ̀síbẹ̀ ó ṣàmójúpò ìwà tó ní agbára ni torí pé ẹni tí ń ṣàmójúpò nítorí pé kò lágbára pé mo gbà fọ́lọ̀ sẹ́kùn yóò máa ṣépè lẹ́yìn ṣùgbọ́n òun gangan lè jẹ́ ń tàn níyà ترجع بيكم بيناتهم لا يقدرون بذمتهم ولا يظلمون الناس حبة خردل طيب ẹni tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ń parẹ̀ làwọn tó ṣe wípé wọ́n ní agbára àti fìyà jẹ ẹni tó ṣe wọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣàmójúkò fún mo rò pàlàyé mi ti ara àwa mùmí nínú wàláyé yóò lè gbélé ayé káwọn èèyàn mọ̀ ṣẹ̀ kò sọ́yán bẹ̀rẹ̀ dá sí ìwọ náà máa sẹ̀yàn o ṣùgbọ́n àwọn èèyàn mi ọ sí ọ ní ẹ̀ṣẹ̀ mi tó wòye pé ah Allahu akbar ọlọ́run mú àdúró náà ọ̀yà. wáyé ọmọ ọdún òun yà fìrú wàlàdí ìlàsàjáàbò ìrọ́bì ẹ máa gbọ́ o ọlọ́run sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo lọ ó ní wàlàdí ìlàsàjáàbò ìrọ́bì àwọn tí wọ́n dá ọlọ́run ọba wọn lóhùn ọlọ́run ọba pè wọ́n síbi títí ẹ̀ wọ́n dẹ̀ dáhùn wa àkọ́ọ̀mù ọya wọ́n àkọ́ọ̀mù sọ́lá. lẹ́yìn ìgbà náà wọ́n máa ń kírun gbígbó ọ̀nà yẹn ni wọ́n mójútó. wọ́n amúrò ṣé ara àròyìn wa ká lè bá a ma bí ọ̀rọ̀ mọ̀ṣúrọ̀ ṣe pàtàkì tó ewu fitọ́ lọ́n tó ma níbi ọ̀rọ̀ ìgbàgbọ́ níbi ọ̀rọ̀ ìgbára lọ́lọ́run níbi ọ̀rọ̀ kíkí síbẹ̀ náà kọ́ níbi ọ̀rọ̀ jíjẹ́ pé ọlọ́run tó túmọ̀ sí wípé ìpìlẹ̀ kan tó ní àti pé máa gba ìmọ̀ràn yẹn ara mi jẹ́ olùgbàgbọ́ òdodo kò yé nítorí pé àǹfààní pọ̀ ń bẹ àpẹnubá díẹ̀ náà àǹfààní rẹ̀ ọ̀yà. wà mí ma razaqnahum yóò fi kú. àtàwọn tí wọ́n máa ń ná nínú nǹkan tá a kò sí fún wọn. ẹ lè rí pé àárín ibẹ̀ yẹn wọn lọ́rọ̀ tó kọ́ àyà kan náà tó jẹ́ òyìn wà lọ́dún ìdá ọ̀sọ́ ọ̀bà fún ìlú bá bóyú ìyá ń tẹ̀sí ẹ̀dá fi yẹn lẹ́yìn jọ́ mi lórí abá tún yẹn mọ́ yóò tún mú nǹkan mi lọ <laughs> ọlọ́run bá sànù wa sẹ́yìn oníyẹ̀jì sàǹfààní ẹ̀já sọ́njọ́ mi tọ́ hmm. ìwà amúrúhun sùúrọ̀ ọ̀bẹ̀ yìí so ti àwọn àyà yẹn thirty to 39. nine sálàyé 39 ti thirty nine ní tààtú àbí ẹ̀dá àpọ̀ ẹ̀já gbìyànjú ká lọ kàtà sí òru àǹfààní pọ̀ ń bẹ̀ gan mo rò yẹn ti àǹfààní pọ̀ ń bẹ̀ fún wa ọlọ́run bó mu àdúró fún àṣìkò ń yẹra náà tóyì kí ni ìdí tẹ́sí fi sọ wípé kí a máa gbàmọ̀ràn kí dẹ̀ ni àwọn àǹfààní tó wà ń bẹ̀ ọlọ́run ọba Allahu tó dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun nìkan ló pín òun ló pín pátápátá tí ò sí ààyè kankan fún níbi kankan tí ìmọ̀ rẹ̀ sì pé tí ààyè kankan ò lè bà sálàyé mi ti tí dẹ̀ máa ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ọgbọ́n ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tẹ́sí islam fẹ́ kọ́ wa ni wípé ká mọ̀ wípé ẹnì kì í gbọ́n tán ẹnì kì í ṣe kí ni o kì í gbọ́n tán ká wá ní kíní kan tẹ́ ń pè ní bí mo ti fẹ́ ń sọ lárúbá yẹn ká bá mi dì í mú ihtiramu al-ara ihtiramu kí ni mo pè é ẹ̀dá gbìyànjú ká máa rẹ̀spẹ̀kì ráàyò ẹlòmíì tó bá yàtọ̀ sí wa àwọn ẹ̀kọ́ tẹ́sí islam kọ́ wa náà má rárá even kẹlòmíì tó yàtọ̀ sí ọ kó ọmọ fẹ́ gbà tí ń sọ ọmọ fóònù náà gbá oyè àwọn akẹ́kọ̀ọ́ islam rẹ̀ kọ́ wa gbogbo okùn gbogbo ibi tó o bá lè dé mọ̀ wípé oníráàyè tó dáa ọlọ́gbọ́n lórí onímọ̀ ṣùgbọ́n ẹlòmíì náà ni tí wọ́n bá gbọ́n láwọn ibìkan tó bá máa wọn kankan àwọn ẹlòmíì náà máa wọn nǹkan míì tí wọ́n náà mọ̀ táwọn ẹ̀ṣẹ́ ti ráyọ àwọn tá a gbọ́ mi yé ẹ̀dàkù ọlọ́run bọba tó láàrẹ́ ga tó dá wa gan ó fa àwọn kẹ̀kẹ́ ní wa lọ́wọ́ kí ó tọ́lọ́run fi sọ yí pé fáwọn mọ̀lẹ́kà pé inú já iná fi láàrú ní ìfàlẹ́fà kí ó ti kó fẹ́ gbàmọ̀ràn lọ́mọ wọn o ó ń ṣe yẹ láàmù wọn ni síbẹ̀ náà ibẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà náà sọ̀rọ̀ ọlọ́run fúnra fún wọn lè sálàyé mi ti mo rò wá láyé bó ti yẹ pé ó mọ̀ ju wọn lọ ìní Maala láta alámú èmi máa ń gádá yìí ọmọ àádẹ́rí kíkà wá lọ́wọ́ àwọn ànábì ọlọ́wọ́n to tó láàrin ga dáadáa ọ̀rọ̀ à ń já mànà yí wa nù ṣe sí wọn ọba mà kan gbogbo wa Ibrahim àti Ismail inni ara ọ̀fin manami àni àgọ́sàwọ̀ mo àlàárọ̀ bàbá sọmọ nìyẹn fa bàbá sọmọ lọmọ tó yẹ bá kékeré ti dẹ̀ǹdẹ̀ wẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣe síìtì àti bisikíìtì wọ́n wá ga rororo àgàgọ̀ lẹ́yìn oúnjẹ àbíkọ́ lọ́wọ́ sanu àbíkọ́ gbá bọ́ọ̀lù wọ́n sì máa opinions àwọn èèyàn ibi tó o bá ní gbà má sọ pé ń tọ̀ ń gọ̀ ni wà láyọ̀ ọdún àti ẹ̀ ọlọ́run lè sọ́dọ̀ bọ̀ yóò sọ̀gọ́ di so ara ẹ̀kọ́ tẹ́sí Islam kọ̀ wá kí ni mo gbé alákọ̀ọ́kọ́ ẹ̀dá lẹ́nu sìn kí la pé o sọ́yì ẹlẹ́kejì ẹlẹ́kejì lábẹ́ alákọ̀ọ́kọ́ náà ló wà. òun ni ádámù lẹ́ẹ̀tìdáàdì bin nafs ádámù lẹ́ẹ̀tìdáàdì bin nafs kéèyàn má believe too much in himself or herself má believe nù ara rẹ jù tó bá believe nù ara rẹ jù ó gbéraga wọ́n dẹ̀ ní ìgbéraga òun ní ìgbéra sánlẹ̀ ádámù lẹ́ẹ̀tìdáàdì bin nafs kí wọ́n ti wò pé ìgbín náà ni dákùnrin ló gbé lọ́wọ́ ẹ̀ wọ́n sọ ọmọ bàmí sọmọ ẹ̀kọ́ àwọn òfin ilé bá wọ́ sọ nǹkankan wọ́n sì máa jẹ́ nìkan nìkan lè bá sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ níbi wípé káwọn èèyàn lè bọ̀ sọ̀rọ̀ káwọn èèyàn lè bọ̀ sọ̀rọ̀ kódà ẹlòmíì tí wọ́n sọ kábàkàbà jẹ́ òwì tiẹ̀ náà tí ó wì àwọn tí wọ́n ti lọ́nà àwọn sálàfà àtàwọn onímọ̀ tí yẹn bá ara ẹ̀kọ́ táwọn afọ akọ ní ara ìṣòro ọmọ fún mùsùlùmí wọn ní kí tí máa ń sọ̀rọ̀ kéèyàn jẹ́ òbí tẹ́ni yòmìnà tí ọba ń ṣe kábàkàbà ní wí o tí ọmọ sọ̀rọ̀ kọ̀rọ̀ o tí ọmọ kọrin o tó bá wí kódà bó nígbà tí ń sọ tó bá wá sọ tán tó bá ní ibi kọ́ sọ̀rọ̀ ni àbí kọ́ kọ̀rẹ́ ìtẹ̀kọ́ wá kọ̀rẹ́ ìtẹ̀kọ́ láìsí. ìyá ọlọ́run sọ ẹlẹ́sìn rárá wà láì ọ̀rọ̀ lẹ́sọ̀ ọlọ́run wà sọ ẹlẹ́sìn rárá ó gbẹ̀yìn pé èmi kà tún rò báyìí mo rò yàtọ̀ sáwọn akọlọ̀rọ̀ sí o tí wọ́n gan ti mọ̀ yí pé àwọn ilé àwọn ilé hmm. ọlọ́run ṣàánú wa ádámù lẹ́yìn ti dáadí iná ó di mélòó sí lára kọ̀kọ́ Jazakumullahu khairan tọ́yìn ẹlẹ́ẹ̀kẹ́ ta sáàmẹ́nubà tó rọ́jọ́ ti lọ ká tó dákẹ́ lónìí òun ni al-ifadatu min al-akhari alìfádàtú àkọlẹ̀ kí yàn jẹ́ kí àǹfààní ọmọ wá sọ́dọ̀ èèyàn náà látọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ẹlòmíì náà sọ tí wọn náà sàǹfààní lára ẹlòmíì sàǹfààní lára ẹlòmíì rántẹ́sì Islam kọ́ mo gbọ́ tán mo mọ̀ tán kò sínú ẹ̀sìn Islam mo gbọ́ tán mo mọ̀ tán kò sí kí ni o kò sí ní ẹ̀sìn Islam mùsùlùmí ní gbogbo ìgbà kìí yíra rẹ̀ sí ẹni tó dá ajẹgbẹ́ rẹ̀ lọ ara àwa burú àti àwọn ẹ̀kọ́ burú tó wà láwọn àwùjọ wa yìí nìyẹn ó ní pé kéèyàn máa wòye pé mo ṣe rí mo dáa ju mùsùlùmí mi tó yàtọ̀ sí mi lọ ìwà burú tó ní agbára ni torí wípé títí ẹ̀kọ́kọ́ ni lẹ́mìí kó o dáa jùlọ kò ní jẹ́ orí dáadáa lára rẹ̀ torí pé wọ́n ti wò pé wọ́n kúkú dáa jùlọ ọlọ́run sì ni wọ́n alámú bímọ nìkan bóò làwọn ti wá mú wá dáa jẹ nìkan lọ. báwọn ilé àwọn mùsùlùmí ẹ̀jẹ̀ nù mùsùlùmí ti wá ń bí yàtọ̀ mùsùlùmí ẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mùsùlùmí ẹ̀jẹ̀ yìí kò yé ẹ̀yẹ kéèyàn ó mọ̀ pé ṣé àwọn mùsùlùmí ẹ̀dẹ́ máa bá wọn gbé gùn ni mo kàn lo mùsùlùmí ẹ̀dẹ́ ni ó yẹ kẹ́ gbọ́ mi yé o mo kàn lo yẹn as general kìíní àwọn kọ̀ọ̀kan ni yóò di wọn bí di mọ̀ ń lọ ẹ̀já sọ̀rọ̀ fún nǹkan bẹ́ẹ̀ má gbé ọlá fúnra rẹ̀ lórí ẹnì kankan inna akramakum inda Allahi àti kọ́ọ́kún yẹn kọ̀ wá sẹ́ni tó mọ̀ ń lò wá. ìṣẹ́ tó mọ̀ ní gbogbo ọlọ́run nìkan ló mọ̀ kọ́lọ̀ ń jẹ́ àwà nù wọn kó fi wá ṣùkò mìíràn rẹ̀ ẹjọ́ àdúbà ń torí àsìkò ọlọ́run wọlé ètò ìbẹ̀rẹ̀ ẹnu wọn tá a sọ yẹn ọlọ́run jù sáǹfààní fẹ́ ìtọ́sọ àtàràtàjọ káàbà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam sábà rẹ̀ ní tó ní béèrè kádà ayọ̀ وعليكم السلام

àjọ ah, alọ́ ayéṣù alẹ́ nìkan tàjà jẹ́ ah, ọlọ́run ní jápa inú rẹ̀ olú tí ó ti ebi ní papá jánu yẹ kó mọ̀ já lọ bọ́kọ́ ń fún àwọn awúsá tí wọ́n tó tẹ̀lé àwọn tí ó bí tàjà kan náà lọ ọ̀dọ́ Yorùbá náà láti máa nílò ẹ̀ ẹ́ ní ǹkan kọ̀ọ̀kọ́jọ́ wọ̀ ń ta tiẹ̀ ní o.

yóò ní ẹ má dùn bẹ́ẹ̀ ẹbọ́ sí wáyé bíi ẹ̀rọ ṣẹ́kí ẹjá àwọn èèyàn láwà náà ẹjá ẹ̀yẹ kiri kan ìyá lómi ọ̀sọ́ dìjà kọ́lọ̀ ń làwà àdánwò nílẹ̀ Yorùbá yìí ọlọ́run sànù wa tó bẹ̀rẹ̀ ní wàá lọ náà wàá tó wà ṣe rí méjèèjì ó jọjọ́ ń lọ náà ni ìṣẹ̀kọ́rọ̀ wọ́n ni pé èèyàn fi ń tọrọ guidance látọ̀dọ̀ lọ ìṣẹ̀ṣàrọ̀ wọ́n náà ni wípé èèyàn fẹ́ mara ayọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí èèyàn lórí nǹkan bóyá ṣe méjèèjì concurrent lẹ̀ kò sí wàhálà bóyá ó ṣèkún síwájú wọn ìtàn kò sí wàhálà torí báyìí mi ọ̀rẹ́ rí wípé ẹ̀sìn ti kan sáwájú nínú méjèèjì mo rò pàdánù nìkan jẹun ló ti ní pé ìdá àgbàmùtà tó yẹ kí lẹ́yìn azimu lèyìn wá ń ṣe istikhara wọ́pa ọ̀rọ̀ istishara tó ti yé báwọn tẹ̀gbẹ́ tí yẹn bá ti ṣe azimu ó ti jù sáyé ó lè wá rò pé ah mo jù sáyé jẹ́ ń ṣe istikhara lórí ẹ̀ torí ìdá hama ahadukum bi amrin lànà mi sọ ó ti jù sáyé pọ̀ bẹ́ẹ̀ kí ẹ ṣe bó ṣe ń ṣe tààrọ̀ dúdú ó ti wò pé nǹkan yìí ló wù mí láti ṣe ok jẹ́ ń ṣe kí guidance ọlọ́run ọba lórí tó ti yé tí mo lè sọ ṣé bẹ̀rẹ̀ mi wà lè سبحانك اللهم وبحمدك نعم وعليكم السلام وانت بارك نعم نعم nítorí àbá ìgbé òkè ní kí ó ti dìsáìdà bí Hmm, ṣẹ́rí hamma tí ẹmọ̀ kí n tó wà ní ọkẹ̀ ni sálàyé mi ààlé tí ìpè ní azumu mo rò pálàyé mi ti azumu òun máa ń lẹ́yìn gbogbo nǹkan ni ti di ọkàn pa nǹkan tí màá ṣe nù bọ̀ ni pé ó wà lẹ́mí ẹ̀ pé mo fẹ́ ṣe kò tí báyìí ìyẹn ó yàtọ̀ sí sálàyé mi ti hamu ní èrò ìgbẹ̀ni àti mú hùmúmù kí ẹ̀mọ̀ bànújẹ́ so hamma bìkádà àrọ́dàbù sálàyé mi ti ó fẹ́ ṣe ni kò sí ìtumọ̀ sí pé kọjá á dì máa lálẹ́ fẹ́ sálàyé mi ti ìtumọ̀ sí wọn lọ wàhálà ṣùgbọ́n àlẹ́ tó ṣèwádìí sí lórí ẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ rẹ̀ mímọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت